yorùbá movie actor saheed balogun ó ní àwọn èèyàn ti ń kọ rip ránṣẹ́ sí ẹ tún kàbọ̀ sí ìtẹ́ tv ní abala alágbo òṣèré abala alágbo òṣèré láti máa sọ bí mo ṣe lọ nínú movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ẹ bá fún fídíò yìí top of like ẹni pé kẹ́ bá fi ọwọ́ yín kẹ́ bá fi like fídíò yìí kẹ́ lọ sínú comment section láti kọ ROIP kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ TV Yorùbá Movie Actor òun ni ó lọ sórí Instagram android láti kọ wípé òun pàdánù ẹni tó jẹ́ àbúrò lóbìnrin sí òun ní àná tí gbogbo yẹn dẹ̀ ti mú láti máa ṣe láti pé kọ́ máa mọ́ọ̀nù àbúrò ẹ̀ tí ó kú Yorùbá Movie Actor Saheed Balogun olólùwọ̀n pàdánù àbúrò òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Idiat Balogun Aminu ó ní gbogbo àwọn èèyàn ti wá di pé wọ́n bá actor ìkẹ́dùn lórí social media ẹ wá lọ sínú comment section láti kọ RIP sínú comment section kẹ̀dẹ̀ má gbàgbé láti fún fídíò ní thumbs of like tó bá tún dìgbà kan náà á tún máa mú nǹkan mìíràn sọ lórí ìtẹ́ tv ní abala lágbo òṣèré fún ẹni tẹ́ fẹ́ gbé advert wá fún ìtẹ́ tv a ní over three hundred thousand followers lórí facebook over forty six thousand followers ní orí instagram nineteen point six thousand followers lórí lórí tiktok ẹ dẹ̀ lọ sí àwọn youtube channel wa over six hundred and sixty five thousand subscribers lórí youtube ẹ bá lọ síbẹ̀ láti pé kẹ́ drop number advert yín fún nọ́mbà tó ń display lórí screen yín bá tún dìgbà kan náà láti máa nǹkan mìíràn sọ.